alhamdulilayi wa kafa fún masalatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalahun bi ahisan ila yomidin adúpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó ṣe síyàmù tòní nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti gbà a sì kí àwọn olùmọ̀ wa kú àti àárọ̀ àti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí wọ́n ti ń wá tí wọ́n pé ó sú àwọn kọ́lọ́ọ̀bá kí ó jẹ́ kí ọ̀rọ̀ Islam kọ́lọ́ọ̀ ó sú wọn kọ́lọ́ jẹ́ kí ọlọ́ba fún wọn ní ìkópa tí ó ṣe dáadáa láti jẹ́ ẹni tí yóò tún tẹ̀síwájú lórí ẹ̀sìn Islam lórí ẹ̀sìn Islam bákan náà bákan náà ní ẹ̀sìn báyà bẹ̀rẹ̀ ètò wa ètò yín udan wàbúṣọrọ eléyìí tí àwọn olùmọ̀ wa tí a mọ̀ sí Sheikh udan wàbúṣọrọ tí wọ́n máa bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bá a ṣe ń sọ fúnra wa àwọn olùmọ̀ wa yìí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center Alimadina center Alimadina center tá a ti ń sọ fúnra wa tá a mẹ́nubà látijọ́ yìí gẹ́gẹ́ bá a ṣe ń sọ síwájú alimọ̀dínà center tó kó sínú òun náà ni pé kí ni ilé ìwé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàwọn kéékèèké èyí tó jẹ́ ti àwọn ọmọ kindergarten àti àwọn national primary school ó wà ń bẹ̀ kájẹ́ ẹni tí ó gbìyànjú bákan náà àwọn secondary school náà tó jẹ́ ti college ìyẹn náà wà ń bẹ̀ day and body ìtọ́ bá fẹ́ fọmọ rẹ síbẹ̀ gbìyànjú kó o jẹ́ ẹni tí ó torí pa ojú ọ̀nà ẹ̀sìn islam ti dáadáa ilé tí ó wúlò fáwọn ọmọ láyé tí ó wúlò lọ́la àlìkíyàmọ̀ torí ọmọ náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ fún àwọn òbí tó bá di ní ọ̀la torí pé ọmọ tí a bí tó ya dáadáa ṣe ju ayé wa àti wa òun náà ni ó ṣàdúrà fún wa tó jẹ́ pé tó àdúrà rẹ̀ ọmọ bá wa nínú sẹ́ẹ̀rẹ́ tá a filẹ̀ tí yóò mọ̀ ṣàdúrà fún wa tí ọmọ bá wa nìyẹn a sì gbọ́dọ̀ gbìyànjú láti fa àwọn ọmọ fẹsẹ̀ àwọn ọmọ náà lé ojú ọ̀nà ibi tí ó ṣe wọ́n láǹfààní láyé torí ká mú bàbá ẹnu ẹni tó ọmọ ọmọ gbé ṣépè lọ́la nílé ayé ń bí àti ní ọ̀la àlìkíámọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọmọ sọ pé bàbá mi ni òjé mọ màmá mi ni òjé mọ bàbá mi ọba fi ẹsẹ̀ mi lórí ojú ọ̀nà báyìí kó tó di pé wọ́n lọ ni ṣebí mi náà bá jàǹfààní púpọ̀ ń bẹ̀ so ǹdò tí ń gbọ́ yín nìsín bàbá tiẹ̀ lè mọ̀ ṣe irú ẹ̀ fún wọ ṣùgbọ́n wọ́n gbìyànjú láti ṣe ń tọ́da fọ́mọ rẹ kálíbà àmọ́jẹ́ni tí ẹ̀sìn Islam ó wúlò lára ọmọ ó rí i pé ìwọ náà wò tá ní ìsìn láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàrin pé kò sẹ́sìn Islam kò sẹ́kọ̀ọ́ Islam lára wọn lè tọ́jú pé wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ òbí nínú jẹ́ létò yẹ pé tó òbí mi yọ ọkà ọyẹ ni pé pàgà bóòlù òun á fẹ́ ṣe ẹ̀yìn òun ó ṣe rí báyìí nígbà tójú ayé òun ti ń bàjẹ́ báyìí bóòlù ẹ̀yìn òun fẹ́ rí ìwọ náà jẹni tí ó jẹni tí ó kà bá mọ retí inú rí ọ balẹ̀ tọkàn rí ọ balẹ̀ níjọ́ bá fẹ́ kú láyé pétó tí n bá kú láyé ọkàn mi balẹ̀ àwọn tí mo fi bẹ́ẹ̀ wọ́n jẹni tí ó wúlò fún mi lẹ́yìn ikú mi ìwọ náà gbìyànjú làáfin lọgùn rẹ̀ tọ́tọ́tọ́ sí ọ létí iléèwé wà ní al Center tó jẹ́ ti kọ́lẹ́jì náà dé àti boarding bákan náà ilé ẹ̀kọ́ àwọn àgbàlagbà tó jẹ́ ti ìmẹ̀sìn Islam èyàn lè kéwú ó wà níbẹ̀ náà eléyìí la sọ pé máa wáyé ní yamu sabet àti yamu lahad èyàn ní aago mẹ́jọ síbi aago kan sáago kan àbọ̀ ní kálukú fi kúrò mbẹ kò yọ ẹnì kankan lẹ kódà mo ti kéwù bìkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń gbọ́ ọba tó dẹwò ó tó ra àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan tí wọn náà ti mọ̀ àwọn olùmọ̀wà wa tẹ̀ síwájú lórí ọ̀rọ̀ náà báyìí kọ́lọ́ba kí ó ṣe ní ìrọ̀ fún wọn bisimilah. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته آمين وباقوك ننو àǹfààní tó wà nínú ká ní ìgbàgbọ́ sí kádàrá alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ sí kádàrá ìgbàgbọ́ sí kádàrá ó máa ń tọ́ka sí pé ìmánì èèyàn lálàáfíà nítorí pé ẹni tó bá ní ìgbàgbọ́ sí kádàrá àjẹ́ pé tó sì ní ìgbàgbọ́ sí àwọn orígun ìmánì yòókù ajẹ́pẹ́ gbàgbọ́ òdodo rẹ̀ lálàáfíà nù torí tọkàn bá ti jákulẹ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo èèyàn ò lè jẹ́ olùgbàgbọ́ òdodo nínú àwọn àǹfààní àtẹ̀só ńlá tí máa tara ní nígbàgbọ́ sí kádàrá wáyé òun náà ni ìbàlẹ̀ ọkàn ẹni tó bá ní ìgbàgbọ́ sí kádàrá ọkàn máa ń balẹ̀ ìlà sí pẹ̀lú rẹ̀ pákáleke ò sì nínú gbèsè ayé yìí pàápàá jùlọ nígbà táwọn ṣòro àti àìdá àtàbúrú bá ń ṣẹlẹ̀ nítorí pé tẹ́rú bá ti mà pé gbogbo ohun tó ṣe òun ó ti ń bẹ lábẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run ọba wa àkọọ́lẹ̀ yóò sì ní ṣaláìṣẹ kò ní ṣaláìṣẹ ẹnìkan tí sì di lọ́nà kan mọ́sẹ̀ kò sí. téèyàn sì rántí ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam pé wa'lam annama asabaka lam yakun li yakhti'ak wa ma akhtaaka lam yakun li yusibak lọ́wọ́ màmá dájú wípé gbogbo ntọ tó ọ gbogbo ntọ tó sí ọ láyé yìí kò sí àkọọ́lẹ̀ pé kò ní sí ọ ni o bẹ́ẹ̀ ni gbogbo ń tọ́ta sí rẹ kò sákọọ́lẹ̀ pé yóò sí ọ ni o àà téèyàn bá ti mẹ́lẹ́ yìí èèyàn mọ̀ pé ń tó sí ní dáadáa àbá ìdá kò sí àkọọ́lẹ̀ wípé kò ní sí òun ńlójú ó sí òun kí wá ṣe pé ńgbà tí nǹkan bá wá sí ọ tán ọmọ wa bara jẹ́ ọmọ wa gbára dálẹ̀ ìpọ́njú ọ̀wá dorí rẹ kodò ìbànújẹ́ ọ̀wá níjú kọ́ ọmọ odótọ́ dọ̀ ńlá sí rárá o wàá mọ̀ pé tó sí ọ kò sákòólẹ̀ pé ó tàsé rẹ ni bẹ́ẹ̀ ni tó sì tàsé rẹ kò sákòólẹ̀ pé ó sí ọ ń ló jẹ́ kó má sí ọ. lágbèjúwe tàbá wà nù mọ́tò ọlọ́run ewu nígbà tí jàǹbá gbogbo ẹni tó wà ń bẹ̀ ló kú ọgbà yìí pé àkọọ́lẹ̀ ọlọ́run ọba lélẹ́yìí o torí pé kò sí ní tèmi kò sì sí tí mo lè dá sí láti dáàbò bóra mi tí ì bá ṣe pọ́lọ̀ lọ́kọ pé èmi ò ní bá jàǹbá yìí lọ wàá dúpẹ́ wàá fi ẹ̀yìn fún ọlọ́run tó mú kí ọmọ bá lọ kí á sọ pé ha bàbá pé tí bẹ ewu náà yóò yà ré kọjá lórí òǹbété ni ewu wọn ò ní sí òun ọ̀n ara rẹ jẹ ṣebí níjọ́ tó bá kú náà tó ń dè tó ń dè náà ló kù tòrùka tòrùka náà ló kù tó ń tó gbémì tó gbémì náà ló kù torí ẹ wàá lọ mà ike ń tó sí ọ àkọọ́lẹ̀ pé kò ní sí ọ òsì òsì sí ọ pé yóò sí ọ ni tó bá yé wa ọkàn balẹ̀ èèyàn ò sì ní jẹ́ni tó jẹ́ pé yóò kó wàhálà síwájú yàtọ̀ sẹ́ni tí ó gba kádàrá gbọ́ ẹni tí ó gba kádàrá gbọ́ tí jàǹbá kan bá ṣe yóò tún ṣínà àwọn ìjàǹbá ńláńlá ni ó dàbí ẹni tí owó rẹ̀ sọnù ni ẹgbẹ̀rún àpò sọnù lọ́wọ́ rẹ̀ ó wá ń wò yí pé kìí sojú bọ̀rọ̀ kìí ṣe lásán ó wá bẹ̀rẹ̀ sí ní tọ́ lójúlé. lójúlé ó ń lọ sílé àwọn alágbègbà ó ń lọ sílé àwọn aláwo bó o ni wọ́n ṣe bọ̀ ń wówó yìí òun fẹ́ rí owó òun àwọn wàá bi léèrè pé èlò lówó tó sọnù náà rí ó ní ẹgbẹ̀rún àpò ok ìwọ bó ṣe máa yọ lẹ́gbẹ̀rún àpò kò burú a jẹ́ pé ibà ilẹ̀ lọ wá ẹ bá sanwó yùn á fi láǹfààní àti báyìí wọ́wọ́ tó sọnù subhanallah àti èyí tó ṣe tandi ni tandi tandi ni ọ̀wá dé lẹ́yìn rẹ̀ eléyìí túmọ̀ sí wípé nínú àìgbà kádàrá gbọ́ ò ni wàhálà ti bẹ̀rẹ̀ ní wàhálà tó sì pọ́lọ́ ọba nìkan lọ́mọ bíi tí yọ bá ẹni tí ń ṣe tí yóò bá já ọlọ́run ti yo ba eni ti n se ti yo baja olorun ti so fun wa nínú alukur'an nínú surat al-hadid ó ní ma asaba min musibatin ibẹ̀ ardi n fi ọ̀rdì wọlé fi kitabin min qabli an nabra'aha inna dhalika ala allahi yasir likay la ta'saw ala ma fatakum. ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور ọlọ́wọ́ bá ní gbogbo tó bá ṣe yín ládàáwò àdáwò kan ò sí tí ó ṣẹlẹ̀ ní lókè pẹ̀ àdáwò kan ò sì sí tí ó ṣẹlẹ̀ sí yín nínú ẹ̀mí yín àfi kó jẹ́ pọ́lọ́wọ́ bá ti kọ àkọọ́lẹ̀ pé yó ṣẹlẹ̀ náà tẹ́lẹ̀ náà ṣáájú kọ́lọ́wọ́ tó dá àwọn ẹ̀mí tí ń ṣẹlẹ̀ sí kọ́lọ́wọ́ tó dá wa ló ti kọ́ ní tí ó ṣe wá ọlọ́run ọba ní kíkà kọ́ọ́lẹ̀ eléyìí ń tọrọ ọrùn ní fọlọ́n ọlọ́run ní kìí ṣe yẹn ńṣe là ń fẹlẹ́ yìí yé yín pé gbogbo ohun tó ń ṣe yín gbogbo ohun tí ń ṣe yín lára yín tí ń ṣe yín nínú dúkìá yín tí ń ṣe yín nínú gbogbo nǹkan ní yín yìí báyìí ńṣe là ń fi yé yín pé àti kọ rẹ̀ kẹ́ ẹ mọ́ bàá jẹ́ni tí wọ́n máa bara jẹ́ lórí tó bá ṣe yín torí pé téèyàn ọba ti mọ̀ pé Ọlọ́run ọba ló mú wa èèyàn máa bara jẹ́ Ọlọ́run ọba sì fi yé wa kó ń lò mú wa kẹ́ ẹ sì mọ́ máa yá yọpọ̀rọ̀ lórí ntọ́lọ́n bá fún yín dáadáa má gbàgbé pọ́lọ́n ló fún ọ má rò pọ́ gbọ́n rẹ àbágbárí rẹ àbí wọ́n lọ́ọ́ máa ṣe ńlọ fi rí rárá wallahu la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́n bá kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn àwọn fanufanu àwọn olùjọra wọn lójú ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí wọn torí délé ọlọ́wọ́n bá fi yé wa nínú àyà yìí pé gbogbo nǹkan pátá àkọọ́lẹ̀ ti síwájú tí dáadáa bá ṣe wá kàdúpẹ́ fọlọ́ táyì dáadáa bá ṣe wá kàṣẹ sùúrù fọlọ́ eléyìí ni anabi sallallahu alayhi wa sallam náà fi yọ anínú hadithi rẹ̀ pé ajaban li amril mu'min inna amrahu kullahu khayr ó ní nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ olùgbàgbọ́ òdodo gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátá òre ló máa ń já sí nítorí pé tí rere bá ṣe yóò dùpẹ́ fọlọ́n fa kana khayran la yóò já sórí táburú bá ṣe sọ́bà yóò ṣe sùúrù fọlọ́n fa kana khayran la yóò já sórí fún lọ́dọọlọ́ wa laysa dhalika illa lil eléyìí ò sí fẹ́ lómi yàtọ̀ sí mọ́mìnì lórí de eléyìí ẹnìkan á ní ọ̀dà ṣé ìtumọ̀ tẹ̀ ń sọ fún wa ní ìsinmi pé tá a bá ti gba kádàrà gbọ́ àbùkátà láti tún gbìyànjú mọ́ kákan sọ̀rọ̀ alẹ̀ ní ká sọ̀rẹ́ńdà ká sọ̀rẹ́ńdà fún gbogbo aburú kọ́ máa ṣe wá káwọn ọmọ gbìyànjú láti ṣe tí ó sì wá láǹfààní rárá o kò síbi tá a ti sọ báyìí yìí tá ń sọ fún ẹ ní pé wàá gbàgbọ́ pé n tó ṣe ọ àkọọ́lẹ̀ ọlọ́wọ́n bá kò bá jẹ́ dáadáa kò bá jẹ́ àìdáa ṣùgbọ́n nígbà kan náà wàá tún máa gbìyànjú láti rí i pé ọ̀ sànà kí dáadọ́ sí ọ ọ̀ ń sànà kí dáadọ́ ṣẹlẹ̀ sí ọ kò sẹ́ni tó ní kó jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ ọ máa retí àìdá kọ́ ọ máa retí aburú bí kọ́ lọ jókòó sójú ọ̀nà rélùwé kọ́ ọ máa retí kí ni nígbà tí èsì pé èèyàn kan lọ jókòó sójú ọ̀nà máa retí pé ah, kí ni tí yìí bá mọ́lẹ̀ nígbà tí èsì pé nǹkan láàmú. ìsìláàmù ní ó gbìyànjú ala máa gbìyànjú láti wasta'in billah kó o máa wá ìrànlọ́wọ́ si gbogbo tí ó bá ṣe yín láǹfààní ẹ sì máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run ní ran ni lọ́wọ́ ìyànjú lásán ò tó wala wala ta'jazan ó sì gbọdọ tí ọ gbọdọ tí ó wàá gbìyànjú ó in tí n tó lòdì sí n tó ń gbìyànjú láti ní tó bá wá ṣẹlẹ̀ sí ọ. à ń sànà kọ́dà àìdá alárí à ń sànà ká ga à ń kúrú ni à ń sànà ká ní àìní láàrí wọ́n sá ti gbìyànjú tiẹ̀ èyí tó wàá lérò ló ń ṣẹlẹ̀ sí ọ. fala taqul law anni fa'altu kadha wa kadha lakana kadha wa kadha. má sọ pé tó bá gbé báyìí báyìí mo ti ṣe tẹ́lẹ̀ ni o. báyìí lọ̀rọ̀ ọ̀bá rí o ṣebí wọ́n ti gbìyànjú o sì ti bọ́ lọ́n dúró ọbẹ̀ lọ́n o sì kọ́lẹ̀ walakin qul ntọ́ máa sọ ni pé qaddarallahu wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o ntọ́ wọ ọlọ́run lọ́lọ́run sí. bí ọmọ tó gbìyànjú tó kà dánwò rẹ̀ dáadáa ni kọ́dọ̀ tó ṣàìsùn ó sì jí ọ lọ síbi tí ti kọ̀ dánwò oorun ò lọ ó sì kọ ìdánwò yìí dáadáa gbàtọ́ kọ́ gbogbo ẹ̀kọ́ tọ́ka ìdánwò tí wọ́n béèrè kọjọ́ tọ́ka tó ń ti pé kò fi nǹkan kan lẹ̀ láìka ṣùgbọ́n béèrè tí wọ́n gbé jáde ó dàbí ìgbà tó ṣe pé ẹni tó kọ́ gbogbo wọn wá fèlì lọ a sọ pé qaddarallah wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run o ní tó sì wọ ọlọ́run lọ́lọ́run sí torí pé amala shaitan torí ìbáṣepé ìbáṣepé wọ́n máa ń ṣílẹ̀kùn sí nìyẹn ó máa ń sílẹ̀kùn sí àṣetánì ṣebí wa náà mà igbá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àtòun àtàwọn sàhábà rẹ̀ ẹ̀mẹ́yà àdánwò ló ti ṣe wọ́n gbogbo ẹ̀ ló ṣe ànábì ló ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ń ni wọ́n tẹ́wọ́ gba àwọn àdánwò yìí pẹ̀lú a òdodo àti àdìsọ́kàn tó rinlẹ̀ àkólé kan tó rinlẹ̀ títí wọ́n fi wá borí àwọn àdánwò yìí pẹ̀lú àwọn ìyege ńláńlá wọn ò sàdédé borí àwọn àdánwò yẹn àyàfi pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó pé pérépéré torí pé ọlọ́wọ́n bá ní kullan yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́ni rà ànábì sọ fún wa pé nǹkan kan ò ní í ṣe àwa o àyàfi ntọ́lọ́wọ́n bá kọ pé yóò ṣe wa. ọlọ́run ọba ọ̀la tiwa o ọlọ́run náà sì ní kí gbogbo múmìnì ọba dúró àwa bọ́lọ́run ọba dúró a sì ń bẹ̀ kó jẹ́ kí dáadáa máa ṣe wá kó lé aburú àti àìdájìnà àti gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa nínú àwọn àǹfààní tí ń bẹ ní ìgbàgbọ́ òdodo gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo sí àkọsílẹ̀ kádàrà ẹ rí i pé gbogbo àdánwò ìní ọ̀padà wá di nǹkan àdùnnú ńlá fún gbogbo àdánwò ní ọ̀padà di ẹ̀bùn ńlá gbogbo àdánwò ní ọ̀padà di ńtọ́tara rẹ̀ gbẹ̀san ńlá torí ẹ̀ lọ́lọ́run sọ pé ma asaba min musibatin illa bi idhnillah wa man yu'min billahi yahdi qalbah wallahu bi kulli shay'in àdáwò kan kì í ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ látàrí àdáwò tó lọ́n fi ṣe ọlọ́run fi ọkàn rẹ̀ mànà ẹ̀wẹ̀ sàn ẹni tó gbà ìpọ́dọ̀ ọlọ́run yìí ti wá fi ọkàn rẹ̀ mànà ọlọ́run ó fi ọkàn rẹ̀ mànà torí ẹ̀ látàrí pé a gba àkọọ́lẹ̀ gbọ́ tádàwò bá ṣe wá sọ pé inna allahumma ajirni fi musibati wakhluf li khayran minha anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn òní sọ bẹ́ẹ̀ àyàfi kọ́ lọ́wọ́ fi ń tọ́ dáa ju àdánwò lọ kó fi rọ́pò rẹ̀ fún yà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí Ummu Salama radiyallahu anha bákan náà látàrí wípé èèyàn gba kádàrá gbọ́ ọlọ́run ọba wa yóò sínú orí ńlá fún yóò sínú orí ńlá fún gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi àdánwò kàn àdánwò pé àwọn ọmọbìnrin rẹ̀ méjì kú ànábì sọlọ alaihi wasallam ní gbogbo ẹni tó bá ní ọmọbìnrin méjì tó ṣaláìsí bẹ́ẹ̀ fún àlẹ́jánà lọ́lọ́run fún àdánwò náà ni ẹni tó lọ́n fún àdánwò pọ́fọ́ lójú tó fi kàn tó ṣe sùúrù fún látàrí sùúrù ọlọ́run máa ń fi ẹ̀san ńlá san ẹni tó bá ṣe sùúrù fàdánwò ṣùgbọ́n apá kan nínú àwọn èèyàn o àwọn máa ń fi kádàrá ṣe ẹ̀rí àti àwáwí fáwọn iṣẹ́ ẹbú àwọn àìdá tí wọ́n ń ṣe ẹni jọ́ pé wọ́n ní kó sílọ̀n kó sílọ̀n wọ́n ní kó yé dáràn ọ̀ràn ló ń dá tọ́mọ́ wa ní kí ló dé tó sílọ̀n èyí tìrí tó fi jẹ́ kó lè lọ́njà. agbere ló ń ṣe ọ̀ ń fẹ́ wọ́ àwọn sọ pé ọlọ́run ló kádàrà rẹ̀ ọlọ́run ló kádàrà pé àwọn máa jalè ọlọ́run ló kádàrà pé àwọn máa lọ ọlọ́run ló kádàrà pé àwọn ó ṣe kèfèrí dípò kó túbá kókó ronúkúwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run wọn máa wá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí jáde gẹ́lẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀sẹ̀bọ̀ àkọ́kọ́ ti sọ wọ́n sọ pé wala abauna wala harramna min shay wọ́n ní tó bá wù ọlọ́ọ̀ni àwa náà ọba ti ṣẹbọ sí kódà tó bá wù àwọn bàbá wa gan ọba ti ṣẹbọ sọ́lọ̀ tó bá sì wù ọlọ́ọ̀ni àbá ti jẹ́ ni tí ó wàá sọ nǹkan kan tó lọ́wọ́ ṣe léwọ̀ tá a máa wá sọ déwọ̀ eléyìí àsìgbọ́ ni fún kádàrá o níṣẹ́ ọlọ́jọ́ owó lówó wọ́n wá mú ọ ó wá ní ẹ̀yìn èèyàn ẹ̀ sì ń bú mi ẹ̀ ń bú mi ẹ̀ ń bú mi lórí ntọ́lọ́ọ̀tì kọ́ pé ń ṣe áá ẹ̀ ń gbọ́ kádàrá gbọ́n ti yín ni <laughs> ẹni tó bá sọ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run òun fi yà torí ẹ bẹ́ẹ̀ náà ló lè kan tán mú wa láyé Umar radiyallahu anhu wọn lọ máa mú dọ́dọ̀ Umar ó wá ní ẹ tí bọ́lọ̀ ló kọ́ pé wọ́n wá ní kò sí torí rẹ̀ àìfi kádàrà àìfi sẹ̀rí fún ọ̀daràn ẹni tó ṣe zina tí wọ́n rá mú wọ́n á lẹ́yìn sì ń bá mi wí lórí ntọ́lọ̀ ti kọ́ pé màá ṣe á fi yà jẹ́ ẹ̀ pé bọ́lọ̀ ń ṣe kọ́ ikú ó ṣe zina o náà ló sì kọ́ pé ọjọ́ eléyìí ọjẹba torí ẹ̀ àìfi kádàrà àìfi ṣe ẹ̀rí lórí àwọn àwa abúta ń bá ń hù ṣùgbọ́n o a lè fi kádàrà a lè fi sẹ̀rí lórí ntọ́sẹ̀lẹ̀ sí wa tó ju agbára tiwa lọ ntọ́sẹ̀lẹ̀ sí wa tó ju agbára wa lọ. lápèjúwe ní ìsinyìí báyìí ìyẹn gbìyànjú láti jẹ́ kí láti jẹ́ kí ọmọ òun tó ṣe pé ó ń ṣèdánwò kó ṣàṣeyege ìyẹn gbìyànjú ìyẹn bá gba ẹni tí wọ́n máa kọ́ ń lẹ́sìn wọ́n ń kọ́ lẹ́sìn yàtọ̀ sí sùkúù tí ń tún lọ èèyàn sì sanwó ìdánwò fún lọ́jọ́ ìdánwò àkótó di pọ́jọ́ ìdánwò dé ọmọ sì lọ sí ìdánwò gbogbo àwọn olùkọ́ wọ́n sì fi hàn yín pé ọmọ yìí báyìí kò ìfẹ̀kọ́ rẹ̀ ṣeré kódà ń jọ ìdánwò yẹn ọkọ̀ ìdánwò ṣùgbọ́n gba àwọn máàkì ìwé mi wọ́n ti máàkì rẹ̀ wọ́n bá ló fèlì wọ́n bá ló fèlì á sọ pé àkọọ́lẹ̀ ni ọlọ́run ti kọ́ pé kò ní páàsì tó kí wá ṣe bí ọmọ tó sùn tóun ọ̀kàwé tí ọ̀kálẹ̀ ẹ̀kọ́ kún kankan àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń kàwé wọn ká ọba kọjọ wọn ń ṣèdánwò si rí nǹkan kọ́kọ́ wá jáde wá lọ́lọ́run lọ́kọ́ pé ń fèèlì àà ọlọ́run ti kọ́ pé ó fèèlì àmọ́ láì níkan sí ọmọ nìwọ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì torí eléyìí baba Adam aleyhi Musa aleyhi alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọ̀rọ̀ ni agbọ́ tí àwọn olùmọ̀ wa ń sọ tí wọ́n bá wa sọ yẹn àsìkò ọgbà wa pẹ̀lú ètò tó fẹ́ mẹ́nuba tó pé tásìkò bá jù báyìí lọ ni ọba tó bá wa ṣàlàyé nípa ànábì wa adam èyí tó ńlá wa a sì rí i pé ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ̀jọ̀kan náà ti ń bá wa sọ láti àtàárọ̀ ni ká gbìyànjú ká ní ó sàǹfààní púpọ̀ jù láyé a sì lè bàjẹ́ ni tí ó sàǹfààní púpọ̀ jù ní ọ̀làdìkíámọ̀ a rí i pé kádàrá kádàrá wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nípa bí kádàrá ṣe máa ń jẹ́ àtọ̀nà tí máa ń gbà já sí àti bí ṣe máa ń jẹ́ àwa rí pé ẹnìkọ̀ọ̀kan wa náà láwa jẹ́ni tí ó gbìyànjú ká má jẹ́ni tí ọmọ ti ràn mọ́ kádàrá pé ṣe bí kádàrá ló pé kí n sì nǹkan ṣe bí kádàrá ló fà èèyàn náà gbọ́ jẹ́ni tí ó jókòó tẹ́tẹ́rẹ́ ṣùgbọ́n tòótọ́ èèyàn bá wá jẹ́ ẹni tó yẹ pé ó ti ní inú àníyàn sheikh tó wá ń ṣe lálàyé pé tò iṣẹ́ òní yìí òun ò ní ṣe torí lọ́nkú òun ò rí náà ni bí wọn bá sì ní rí òun ò ní rí kéré tó wọn ò fẹ́ kan wọn máa darú òun láàmú kó wọn kó fẹ́ kan sùn lé. Mm, adẹ́kọ̀lọ́ ti kádàrà pé ìyà ni ó jẹ lónìí nù ìyà ni ó jẹ lónìí nù torí pé gbígba kádàrà gbọ́ kọ̀tà kó ká ṣiṣẹ́ iná nígbà tá nàbì sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà ìpọlọ wọn bá ti mọ ọmọ náà tó mọ ọmọ àlùjànnà ṣáájú kó tó di kó dá sánmà ọ̀kan náà àwọn sàhábà ní kí wọn ní túmọ̀ ká túmọ̀ á sìn lọ ànábì ní i'malu fa kullu muyassarun lima khuliqa lah ẹ máa sìn lọ́n torí pọ́lọ́run ó ṣe dẹ̀kùn fún kálukú láti ṣiṣẹ́ tó ṣe déédéé pẹ̀lú tọ́lọ́run dá fún ẹni tọ́lọ́run dá fún àlìjáná yóò ṣiṣẹ́ ọmọ àlìjáná ẹni tọ́lọ́run dá fún náà òun náà máa ṣiṣẹ́ ọmọ náà ó dàbí ẹni tí ń wò pé òun fẹ́ bímọ ni àmọ́ òun ní fẹ́ yàwó torí tọ́lọ́run bá kádàrá kún òkú lọ́mọ láyé òun ọlọ́mọ ó ní lọ́mọ nù nítorí pé kádàrá ọ̀tá bákan náà ẹni tó sọ pé tọ́lọ̀ ń bá kọ́ kóun ó kúkú dolùmọ̀ ó dolùmọ̀ ó wá ń sùn kálí kọ̀ lọ́lé ẹ̀kọ́ ọlọ́run ti kọ́ polódo ni wọ́n yànnà torí pé kádàárọ̀ ọ̀tàkù ká gbìyànjú ìyànjú náà ni ó ń ṣàfihàn tọ́lọ̀ ń kọ́ fún ọ. alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí béèrè tí a fi sọ wá láti lé wọ́n ní pé èèyàn jọ máa kẹ́kọ̀ọ́ wá ti wá parí ìwé rẹ̀ kódò gba dìgírì pọ̀ tó wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò ríṣẹ́ iṣẹ́ tó nígbà tí wọ́n ń gbìyànjú wáṣẹ́ gbogbo tí wọ́n wá fi ń lọ lè ti yọjú sí lọ́dọ̀ òun náà ní bóyá kọ́ wá iṣẹ́ níbi bíórì àbí kọ́ wá iṣẹ́ nílé ọtí kan àbí iléeṣẹ́ àwọn oní jìbìtì kan sá lápèjú gẹ́gẹ́ bó ṣe kọ́ a ní pẹ̀tò ṣé gbìyànjú á wáṣẹ́ wáṣẹ́ tí ò rí yìí ṣé yọ gbà fún kádàrá pẹ̀tò bọ́ọ̀lù ilé ọtí náà lọ́lọ́ kádàrá pé òun ó ti mọ jẹ́ ń tòun nu ṣé ó lè gọ sábẹ́ kádàrá wà náà. kádàrá kan ṣe tí wọ́n rí òkúkú rí òórí <laughs> táwa pé mo rí pé ilé ọtí lọ́lọ́ ti ní ṣiṣẹ́ osise yẹ òṣìṣẹ́ kádàrá náà tó sọ pélé ọtí ló ti ṣiṣẹ́ tí wọ́n bá wá ṣẹ̀ṣà pélé ọtí ló ti ṣiṣẹ́ àjẹ́ pé ntọ́lọ̀ ń fún ọ náà nù pé bẹ́ẹ̀ lọ́ọ́ gbà sórí ibú eléyìí ń jẹba ọlọ́mọ sì wà lórí ibú. àmín alihamudulilayi rabil alamin adúpẹ́ fún ọlọrun ọrọ la gbọ́ nípa kádàrá kọlọ ó sànù àkọsọ wa níbi bẹ wọn ní pé tó tó bá jẹ́ pé òbí tó bíyàn ọ jẹ́ ẹlẹ́sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn Islam ìyẹn wá jẹ́ ẹni tó gba Islam nígbà tó wá kú wọ́n wá ránṣẹ́ sí yẹn wípé tó bàbá rẹ o àbí ìyá rẹ o ó ti dákẹ́ o àwọn sì fẹ́ ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ nígbà ó sì jẹ́ pé òun jẹ́ mùsùlùmí sóun lè bá wọn kópa nípa sínsín gba ọ̀nà ẹ̀sìn míì tó jẹ́ pé òun ń ṣe òun nítorí pé kádàrá náà ló kú sọ pé ibi tí yóò kú sí ti ẹ̀ nu tó eléyìí ò sí nínú ojúṣe tí ọmọ tó jẹ́ mùsùlùmí ó ṣe fóbi rẹ̀ ọlọ́wọ́n bá pọ̀ láṣẹ kó ṣe dáadáa sóbi rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ tó ń ti pé wọn jẹ́ mùsùlùmí títí tí wọ́n fi kú ó gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀ ó gbọ́dọ̀ hùwà burúkú sí wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú tọ́lọ́wọ́n bò ní kí wọ́n kú sórí Islam ojúṣe bí wọ́n ṣe sin ó kú sọ́wọ́ àwọn ẹni tí wọ́n bá jọ jẹ́ lẹ́sìn kan eléyìí jẹ́ bó ṣe jẹ́. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba tọ́lọ́ ṣe ìbánisọ̀rọ̀ tó nírọ̀rùn fún àwọn ṣéèkì wa gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà lánàá fáǹfààní ẹni tí ò bá síbẹ̀ lánàá nọ́mbà àwọn ṣéèkì wa ni a lè béèrè àwọn ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́wọ́ àwọn ṣéèkì wa nípa àlámọ̀rí nípa títẹ̀sìn wa wọn ó dá wa lóhùn òun náà nọ́mbà náà lọ́wọ́ báyìí pé zero eight zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six àwọn sheik ni wọ́n gbé gbogbo tá a bá fẹ́ béèrè nípa àlámọ̀rí ẹ̀sìn kábíyànjú ká pè wọ́n wọ́n dá wa lóhùn kò yọ ẹlẹ́sìn míì sílẹ̀ nípa láti béèrè nípa ẹ̀sìn Islam lọ́wọ́ wọn wọ́n dá lóhùn gbogbo bí bá ṣe ń fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọlọ́ba ó sì ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà fún wa wá rí i pé Ramadan ó ti tán lọ báyìí díẹ̀ díẹ̀ lè tó jẹ́ pé tó à ń bẹ́ lọ́n kọ́ kí gba àwọn síyàmù wa ní ìjọsìn fún wa kó gba gbogbo ìyànjú wa lóru àti lọ́sàn wa kó gba ní ìjọsìn fún wa kọ́lọ́ wọn amọ́dún wọn aládá láyé kọ́mọ́dún wọn aládá ní ọ̀là àlìkíyàmọ̀ gbogbo àwọn ìyá àyà tí ń gbìyànjú tí ń dáná sàhúrò àti àti ti sínú fún àwọn èèyàn kí ọlọ́run bá lékọ́lá kí ó bá fi àlùjẹ́nà onídẹ̀ra kó bá fi san wọ́n lẹ́san èèyàn àlùjẹ́nà tó Firdaus kọ́lọ́ bá fi san wọ́n ní ẹ̀san kó fi san àwa náà ní ẹ̀san kọ́ wa mọ̀ rà á ládẹ́ nìkọ̀ọ̀kan wa ní àárẹ̀ kó já bá níbi tí ó láǹfààní ní ọ̀la àlìkíyàmọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tá a mẹ́nubà pé máa ń wáyé lẹ́yìn ọ̀sọ̀ ojoojúmọ́ lẹ́yìn Ramadan àwọn náà la mẹ́nubà fúnra wa ní àwọn tó ti gbà wájú bóyá fún àsìkò péréte tá a nílẹ̀ ká tó pè fúnra wa fáfàdé ẹni tí ò bá ti gbọ́ ní ọjọ́ Sunday yom lehad ni mo wáyé ní Central Mosque sanu ajé ní àrímọ́ gíríbì ṣíṣà tẹ̀fsírì ni mo wáyé ń bẹ̀ ní gbogbo ọjọ́ Sunday Sunday lálẹ́ lálẹ́ bákan náà ní ọjọ́ Monday ni mo wáyé ní olúkókò ìsàlẹ̀ general Central Mosque alimọ̀dínà tó wà níbẹ̀ ìyún náà mo wáyé ní àrímọ́ gíríbì ṣíṣà bákan náà ìjọ alárùbá ní mọ́sálásí ọjà gbó central mosque tìlú tó wà níbẹ̀ ìmọ̀ wáyé láàrin mọ́gíríbì sí iṣẹ́ bákan náà bákan náà níjọ yamul khamis èyí níjọ alamisi ìmọ̀ wáyé ní olúkókò central mosque tó jẹ́ ti ẹ̀ka àlìmọ̀dínà tó wà níbẹ̀ tá a wí yẹn náà ìmọ̀ wáyé níbẹ̀ láàrin mọ́gíríbì sí iṣẹ́ níjọ alamisi ní ọjọ́ júmọ́ à ó máa wáyé ní mọ́sálásí ẹ̀sánú ajé láàrin mọ́gíríbì sí iṣẹ́ bákan náà ní ọjọ́ sátidé ìmọ̀ wáyé ní mọ́sálásí ọjà wàsó ọjà wàsó ti tẹ́lẹ̀ mọ́sálásí tó wà níbẹ̀ tí àwọn ọmọ ìyá wa haúsá ni máa wáyé ńbẹ̀ ní èdè haúsá gbogbo ẹni tó bá gbédè haúsá kápàdé àwọn ṣéèkì wa ńbẹ̀ wọn rí àǹfààní ọ̀rọ̀ olóye bí ebi bẹ̀. bákan náà mẹ́jẹ̀ adágún lásán ọ̀rọ̀ tí à ń pariwo rẹ̀ tọ́tọ́tọ́ síra wa létí yìí torí pé àwa ti gbìyànjú tiwa báyìí àìwí òsì àìgbọ́bùṣe agbọ́mọgbà lókù tí kọlọmọsèmi àti ẹ̀yin lẹni tí yọ dọ̀run kó tó mọ̀ tọ́ ẹ̀já pàdé àwọn ṣèkì wa ní dédé àsìkò yìí ní ọ̀la náà bákan náà kí ọlọ́ba kí ọ sọ wájú ọ̀la lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.